àlùsọ́lá àwọn ará ilé ànábì ọlọ́run kó bá ní kẹ́ wọn àwọn sọ́ọ́bà lápapọ̀ ọlọ́run kó mọ̀ yọ wọn lẹ́kọ̀ọ́ nínú kẹ́ ilé ìtàntọ̀rọ̀ fún àrẹ̀gbà Muhammad sọ́lá àti ẹnì kọ̀ọ̀kan wa náà àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pé gbogbo ẹni ó dúró déédé nínú ẹ̀sìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala onímọ̀ ni tó ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run ọba àbẹ́ẹ̀kọ́ ẹni tó ń gbọ́ táwọn onímọ̀ ń sọ ìjọba ọba lọ́sàn-án akọ́mọ́sà kí ẹn kọ̀ọ̀kan wa ah, kó jẹ́ kó jọ jẹ́ orí fún wa lọ́jọ́ gbìndàl kìyàmù anábì muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ pé wàá wípé oore ó pọ̀ níbi kéèyàn máa jókòó ti àwọn onímọ̀ láti máa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ eléyìí ló jẹ́ kí n rántí àfáà Sheikh Salih Uthaymin rahimahullahu ta'ala nígbà tí wọ́n wà níbi ìdánilẹ́kọ̀ọ́ kan lọ́jọ́ kan níjọ́ náà lọ́hùn wọ́n ń dáwọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n á ní Sheikh Salih Uthaymin Sheikh Salih Uthaymin rahimahullahu ta'ala wọ́n á dojúkọ ọkùnrin kan náà tí wọ́n jókòó wọ́n á bi léèrè wípé ماذا كنت أقول كلمة صلاة عرف وقال لا أدري أقول واني وما إن كانت وانتين تو تانتين صلاة عرف وقال الشيخ رحمه الله تعالى لماذا تحضر إذا توالو وواسي جوكوي nígbà tó bá jẹ́ pé gbóńtà ń wí látàárọ̀ o ò gbọ́ kankan bẹ́ẹ̀ ọkùnrin wa fèsì pẹ̀lú àníbọ̀ hadith àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó bá pẹ́ torí nǹkan tí mo fi wá ni ó lóun wá torí pé ànábì sọ pé kó mo lè kọ́ o la yashqa bihim jalisuhum. ànábì sọ wípé ìjọ kan làwọn yẹn tó já sí wípé gbogbo ẹni tó bá jókòó tì wọ́n kò ní sórí burúkú ẹni tó bá jókòó tì wọ́n kò ní ṣòfò ẹni tó bá jókòó tì wọn alámọye rẹ ò ní já sófo wọn ni ọ̀rọ̀ ìwà pàṣẹ sọlẹ fẹmi kò bá pa wọn lẹ́kùn pé ìrònú ọkùnrin yìí ó bá ó bá ó kó bá wọn lẹ́jà fún pẹ̀lú wípé àwọn olùkọ́ àwọn fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni òun ló wá pa òun gan ló wá kọ́ àwọn lẹ́kọ̀ọ́ so tó fi hàn ó ẹni téèyàn ń jókòó tì tó bá ti jẹ́ pé dáadáa àti ẹ̀sìn ọlọ́run ọba òun ló bá ń pèèyàn sí ó jẹ́ ká mọ̀ wípé èèyàn ò ní sorí burúkú pẹ̀lú pé èèyàn jókòó tì rẹ̀ nìyẹn àbí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àtẹ̀ntó sọ àtẹ̀ntó gbọ́ kọ́lọ́n ọba aláàsánra kó fi ṣe oore fún wa láyé bí àti ní alkiyama abala bíi tí a mọ ìyẹ̀wò lénìí lẹ́yìn ìgbà tí àti síra wa létí pẹ̀lú wípé ká jẹ́ ẹni tó gbé ẹ̀sìn wa dúró tọ́ níbàámu sí wíwòye sí ntẹ́dì ẹ̀sìn dúró lé lórí ẹ̀ tí ṣe la ilaha illallah ká má yà sọ́tún ká má yà sósì níbi ẹ̀sìn wa ká dúró ká ṣẹ̀sìn tọkàntọkàn ká má fi ara ṣẹ̀sìn kó jẹ́ pé gbogbo ntẹ́sìn pè fún òun náà ni kóníkálukú wa ká lámòjútó ẹ̀ gẹ́gẹ́ bá yẹn ṣe kà fún wa pé mọ́jẹ̀mú tó wà lórí la ilaha illallah àwọn mùsùlùmí pọ̀ ṣùgbọ́n díẹ̀ nínú àwọn mùsùlùmí òun ló pé mọ́jẹ̀mú yẹn gbogbo ẹni tí nǹkan ò bá yé ó wà nínú ọjà ni ó wà nílé iṣẹ́ ni torí pé kò síbi kankan téèyàn jókòó sí tí haram kò lagara wá báyọ̀ níbẹ̀ ní tí ò bá rí kó jẹ́ nínú iṣẹ́ ẹ̀ ṣe kò síṣẹ́ ẹ̀sìn kan táwọn èèyàn ṣe léni àyàfi kó já sí wípé ìlànà haram ó wà ń bẹ fún oníkálukú ní tí oníkálukú fi mọ yọra rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni pé kí lọ náà bá Allah subhanahu wa ta'ala kí ló sọ lábala àwọn nǹkan wọ̀nyí kí lọ́rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam kí ló sọ lórí àwọn nǹkan wọ̀nyí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà kò wọ aṣọ súnà ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ló dúró nídùú pé alùsùnà lòun náà ṣùgbọ́n tá a bá wò sọ́tún tá a wò sósì a máa rí i pé díẹ̀ òun náà làwọn èèyàn tó yẹ pé orí náà wà ẹ pé eléyìí kò ṣàjòjì ànábì Muhammad sallallahu alaihi wa sallam òní tó bá di ọjọ́ gbọ́n alkiyama tó bá di bí abàtà àlìjẹ́nà alkawfar eléyìí tọ́lọ́ ń jogún fún ànábì alaihi wa sallam nábì ni àwọn mọ̀láìkà wọn mọ̀ ẹ́ lé àwọn kan bọ́ sẹ́yìn àtà tó fi jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam fúnra rẹ̀ yóò mọ̀ sọ pé haulai ummati haulai ummati àwọn èèyàn mi rè àwọn ìjọ mi rè ànábì ni wọ́n máa sọ fún òun wípé ìgbà tó wà ń bẹ̀ ń lójú ẹ tó nǹkan tí wọ́n ń ṣe ìgbà tó kó ń bẹ̀ tán ọ̀tọ̀ ni tó ń ṣe tó fi hàn pé àwọn èèyàn rò pé àwọn ń ṣe ẹ̀sìn wọ́n rò pé àwọn ń ṣe súnà Ànábì Muhammad sallam ṣùgbọ́n tẹ́ pé ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣe nígbà tó bá dàl kíyàmọ̀ yóò yí oníkálukú ju bá ti ṣe ń sọ yìí lọ ọ̀pọ̀lọpọ̀ alámọ̀ rí kí ló burú ń bẹ̀ kí ló wà ń bẹ̀ oníkálukú tó fi ṣe ẹsẹ̀ ẹ̀ ó ti fi sọ di nǹkan míì yàtọ̀ sí tọ́nà ọba aláṣọ àtàrà àfẹ́ gbà àbí ọlọ́run ọba kó dà sallam tó fi máa ń pèpè tó fi máa ń ṣẹ̀sìn a fẹ́ fi rinlẹ̀ fún wa pé ànábì wa sallallahu alaihi ànábì ní manhaj ọlọ́run ọba ló dẹ̀ gbé manhaj náà kalẹ̀ so ẹni tó bá fẹ́ ṣe islam yìí tó fẹ́ là déwájú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala èyí tó dáa jù òun náà ni pé kó má yẹ̀ kúrò lórí manhaj tí ànábì Muhammad sallallahu alaihi tó gbé kalẹ̀ kó má yẹ̀ kúrò lórí mo ní àjọ eléyìí tí ọlọ́run bá làkalẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam ní alukur'an karim ara ọ̀nà tá a mọ̀ gbà sí lọ́hùn ọlọ́run bá làkalẹ̀ fún wa ọlọ́run bá ní fasalu ahala dhikri in kuntum la ta'lamun ẹ máa béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ èyíkéyìí àlámọ̀rí tó bá rú yín lójú ó fi hàn pé ọlọ́run bá Allah subhanahu wa ó pèpè lọ síbi jíjókòó ti àwọn tí wọ́n mọ̀ ká sì máa béèrè lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ alámọ̀rẹ́ wà tó yẹ pé làbá sọ bí ṣùgbọ́n èyí tó dáa jù òun náà ni pé ká síra ló ń bẹ àwọn onímọ̀ jẹ́ ká mọ̀ ọ̀pọ̀lọpọ̀ alámọ̀rẹ́ jẹ́ pé a kì í mọ̀ ìpìlẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn onímọ̀ ó ṣàlàyé fún wa wípé tọ́ tá náà kò burú ṣùgbọ́n èyí tó dáa jù náà ni ká filẹ̀ nínú ọ̀rọ̀ kan tí wọ́n ṣe ní wọ́n ṣàfihàn ẹ̀ sí ọ̀kan nínú àwọn tó ti lọ ó ní la yakuna al-mar'u min al-muttaqin ọmọnìyàn ò ní sí nínú àwọn onípayọ̀ ọlọ́wọ́n bá hatta yatruka ma la ba'sa bihi khawfan mimma bihi ba's títí tí ó fi nǹkan tẹ́ pé tá a tó sí àlámọ̀rí yẹn gangan gangan kì í ṣe pé àlámọ̀rí yẹn burú àmọ́ ọmọnìyàn wàá fi sílẹ̀ láti pé ó ń páyà pé kò mọ̀ bọ́ sínú nǹkan tó jẹ́ haram la yakuna al mina al-muttaqin ọmọnìyàn ò lè sí nínú àwọn tó páyà ọlọ́run bá títí tí ó fi já sí pé nǹkan tí ó jẹ́ pé nǹkan yẹn gangan kì í ṣe pé ó burú púpọ̀ kì í ṣe pé ẹ̀ṣẹ̀ ni yẹn àmọ́ yóò mọ̀ mọ̀ fílẹ̀ tó ń páyà ó pé kò mọ̀ bọ́ sínú ìbínú ọlọ́run Allah subhanahu wa ta'ala lábala yìí tọ́lọ́run bá sọ pé fasalu aladekiri ẹ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ tẹ́yìn ò bá mọ̀ ó fi hàn pé àwọn tá bèrè lọ́wọ́ wọn àwọn tó ní ìmọ̀ la bèrè tabasi wọn tọpasẹ̀ àwọn tó ní ìmọ̀ ò gbọ́dọ̀ jẹ́ sí pé bí wọ́n ṣe nímọ̀ yẹn náà òun náà ni wọ́n dúró déédéé níbi ẹ̀sìn wọn. Allah subhanahu wa ta'ala nígbà tó fẹ́ jẹ́rìí lórí ọ̀rọ̀ ara rẹ̀ láàfin mọ́rú àwọn tá a bá ṣe nínú àwọn afa àmọ́rú àwọn yẹn tá a gbọ́ wá sí wọn nínú àwọn afa lára mọ́ni àjẹ́ wọn ni pé èèyàn máa ń sẹ̀sà ta ni màá máa gbọ́rọ̀ rẹ̀ ta ni yóò máa tọ́ mi sọ́nà níbi ẹ̀sìn mi kì ṣe gbogbo afa tó bá wà ní social media là á máa tẹ̀lé kò ń gbogbo afa tó wà láyé tó ń parade gẹ́gẹ́ bí afa kì í sí gbogbo ẹni tó sọ pé alùsùnà lòun òun náà àwa náà ó yẹ̀ wò ṣe alùsùnà rí torí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìjókòó nínú àwọn ọmọ ẹ̀yà ẹ̀sìn tí wọ́n jẹ́ onímọ̀ náà fi sọ pé mọ́ni àjọ alùsùnà ti wal jamaa àwọn àkídàtò alùsùnà ti wal jamaa gbogbo tó ń ṣàlàyé níbẹ̀ yẹn gbogbo tá a fi identify èèyàn téèyàn náà fi mọ́ra rẹ̀ pé tí wọ́n bá sọ pé alùsùnà ṣe mo wà nínú wọn kì ṣe gbogbo ẹni tó bá léra rẹ kalẹ̀ gẹ́gẹ́ bí àáfàá gẹ́gẹ́ bí onímọ̀ súnà gbogbo wọn kọ́ la máa tẹ̀lé inú ta gbọ́dọ̀ mọ̀ tó gbọ́dọ̀ yé wa nílé torí pé nígbà tó lọ ní ẹ àwọn tó mọ̀ la ò bá mọ̀ tàbá lọ wo nígbà tó lọ fẹ́ jẹ́rìí lórí pé kò sọ́ba kan nígbà tó lọ́n fẹ́ sàlàyé lè fún aṣáájú ẹ̀dá alẹ́ Muhammad sara ọlọ́run bá ní ṣẹ́hìdá Allah annahu la ilaha illallah wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist ọlọ́run bá jẹ́rìí pé kò sẹ́ni kankan tó tó gba ìjọsìn àfi Allah subhanahu wa ta'ala àwọn màláíkà fúnra wọn náà àwọn náà jẹ́rìí sí pé ọlọ́run ló tó ọlọ́run ilmi qa'iman bil qist àtàwọn onímọ̀ tí wọ́n dúró pẹ̀lú tí wọ́n dúró déédéé tó yẹ pé ìdúró wọn ìdúró níbi ẹ̀sìn ọlọ́run bá náà dúlé lórí kò ń ṣe àwọn àáfàá tó já sí wípé ní tí wọ́n ń salápa ń tètè ẹ̀ òun náà ni wípé bóòlá yóò ṣe mọ̀ wọ́n bóòlá yóò ṣe mọ̀ gbọ́n wọn tó já sí pé ká jókòó síbi ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ká sọ di pé ká máa entertain àwọn èèyàn káwa náà wá sọra wa di kọ́mẹ́dì kì í ṣerú àwọn àfáà yìí òun náà lọ gbé àlámọ̀rí ẹ̀sìn wa la gbọ̀n bá náà wò nígbà tó lọ́n fẹ́ jẹ́rìí lérí ọ̀rọ̀ rẹ̀ irú àwọn àfáà wo ló fi jẹ́rìí nùwà olùlẹ̀ ẹlmí kọ́ imam bil kristi àwa náà ó sẹ̀sà nígbà tá a bá fẹ́ mú àwọn àfáà kì í ṣe àwọn àfáà tó jẹ́ pé wọ́n sọ ẹ̀sìn wọ́n sọ di radiyallahu anhu ala ní inna hada din inna hada esi, ṣe rí ẹ̀sìn eléyìí tá a gbé lọ́wọ́ kenyere Onye seriousness kéèyàn serious níbi ẹ̀sìn yẹn ó ní sọ sọ di tẹ́ ẹ sọ di àwàdà mọ̀játì ọkàn àwọn èèyàn tán fẹ́ sin náà nítòdodo kò ní gbà á nínú tá a máa ń kíyèsí níbi ẹ̀sìn wa lára ìlànà tá a fi sin ọlọ́run bàálà sọ pé a béèrè tàbá wa fẹ́ béèrè ká béèrè nínú àwọn àfa tó já sí wípé gbogbo àlámọ̀rí náà fi máa gbogbo ìlànà náà fi máa ń sin ọlọ́run bàálà sọ náà kódà bí pé èèyàn máa ń sin ọlọ́run ìdákẹ́ náà wà mẹ́ kéèyàn dákẹ́ torí pé èèyàn máa ń ṣọ́ra pé kí àṣìṣe ẹ̀hún kó mọ́ pọ̀ ni èèyàn máa ń ṣọ́ra pé kásìṣe ẹ̀hún kó mọ́ pọ̀ bóòlẹ̀sẹ̀ ẹ̀hún ó sì máa dínkù ara ìlànà tí akọ́lárò jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam òun náà ní kọ́rọ̀ mọ́ pọ̀ ẹ́dẹ̀ẹ́dì pé àwọn sọ̀rọ̀ bá ní Muhammad sallam wọ́n pọ̀ lábala bíbá yìí lẹ́ni tó máa ń sọ tí wọ́n máa ń sọ àwọn wọn ànábì wa muhammad sasala ànábì ní gbogbo ẹni tó bá lè sọ ní ti ń bẹ láàrin àwọn rẹ̀ méjèèjì mọ̀ yẹ́dùwọlé mọ̀ bẹ́ẹ̀ náà ṣàfàtà yìí ànábì lẹ́ni tó bá lè sọ ní ti ń bẹ láàrin ètè rẹ̀ tòkè àti ìsàlẹ̀ tó bá lè sọ méjèèjì ànábì ní èmi náà máa fi lọ́kàn balẹ̀ lórí àlìjánnà sọ̀nìtàn níbi wa nínú mọ́ni kan pé kọ́ràn ọmọ pọ̀ tá a kọ́ níbi wa muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam òun náà lè dẹ̀ máa rí àwọn sọ̀rọ̀ tó bá béèrè ìbéèrè kan yóò dàrẹ́ẹ̀tì ìbéèrè yẹn sẹ́lòmíì nínú àwọn akẹgbẹ́ wọn tó wà níkàlẹ̀ wọn yìí sáré sọ̀rọ̀ àwọn ọmọ ń gbìyànjú eléyìí mú sàlàyé fún wa ká fi mọ àwọn àfáà eléyìí tó já sí wípé ẹ̀sìn wa á gbé sọ́dọ̀ wọn kó mọ̀ jẹ́ àwọn àfáà tó yẹ pé bí kí wọ́n sọ pé ebi ọ̀rọ̀ ń pààyàn dáìmọ̀n wọ́n ṣàfẹ́ kó jẹ́ pé àwọn làwọn àwọn làwọn sọ̀rọ̀ àwọn làwọn fi gbogbo àsìkò wọ́n fi sọ̀rọ̀ tán alimami Shawkani alayhi rahmatullah onífi sukutu raha ó ní níbi kéèyàn dákẹ́ ìbalẹ̀ ọkàn ó wà ń bẹ̀ nítorí pé Yorùbá sọ pé n tó wí làwí àìsọ pé n tó olówó wí rèé wọ́n téèyàn bá ti sọ̀rọ̀

ẹ jẹ́ kí n fún alápẹ̀rẹ̀ abdullahi bin masoud àti abu musa al-ashari nígbà tí abu musa al-ashari tó kan àwọn èèyàn kan nínú mọ́sálásí bí kan tó sọ fún ọ pé ká ṣe la ilaha illallah iye báyìí alhamdulillah iye báyìí abu musa al-ashari rí wọn ó dẹ̀ rí pé n tí wọ́n ń ṣe yìí òun ò mọ́ nínú ẹ̀sìn tó ń kọ́ lọ́dọ̀ àlẹ́ muhammad salam ṣe mọ̀ ó wá láti lọ bá abdullahi bin masoud ní ó wá ń sọ fún abdullahi bin masoud radiyallahu anhuma pé n tóun mọ̀ rí lọ́dọ̀ àwọn èèyàn kan ní mọ́sálásí báyìí mọ̀ ni abdullahi bin wá bí abu musa al-ash'ari léèrè pé famọ́dà o lahu kí ni wọ́n wá sọ fún wa ah ó ní ma qultu shay'a ìyìn tí ì sọ nǹkankan mò ń retí kí ni ìwọ náà wì ọ̀pọ̀lọpọ̀ orú àhàdíìsì torí báyìí ó pọ̀ lọ́dọ̀ àwọn sálàf tó já wípé wọ́n máa ń sẹ́nu kù wọ́n sì máa ń sẹ́ ọ̀rọ̀ kù sẹ́nu wọn kì í gbalẹ̀ tán lábala wípé wọ́n máa ń fààyè lẹ̀ kó já sí wípé káwọn èèyàn ó lè mọ̀ pé àwọn nìkan kọ́ làwọn mọ̀ ẹlòmíín náà tún mọ̀ ẹ wo Imam Malik rahimahullahu ta'ala ìgbà tí Harun Rashid tó jẹ́ khalifa lásìkò tí Imam Malik ń lo ayé Harun Rashid wá fẹ́ hàmọ́là gbogbo àwọn èèyàn pé gbogbo masajidi tí wọ́n bá ti ń jókòó ìdánilẹ́kọ̀ọ́ pátápátá kó jẹ́ pé tíra Imam Malik muwatta Imam Malik òun ni wọ́n mọ̀ kà ní gbogbo ààyè tí wọ́n bá ti ń jókòó ìdánilẹ́kọ̀ọ́ Imam Malik fún rẹ̀ rahimahullahu ta'ala òun ló dá khalifa lọ́wọ́ kọ́ alima nasu ma la na'lam àwọn èèyàn mọ ń táwa náà mà torí béèyàn tulẹ̀ yorùbá sọ pé lánìntàn kan kì í níwò ẹ̀sìn béèyàn tulẹ̀ pé èèyàn mọ̀ tó ẹlòmíì náà mọ̀ nǹkan míì ọ̀kan náà àwọn onílàkà yìí ni pé wàkúlì máa yẹ dẹ́rẹ́ ìlmọ̀ fàlẹ́sàfàtà àròfta ṣẹ́yà wọ̀gọ́bà ti àǹkà àṣeyà tó o bá ní ìwọ ní ìmọ̀ kan ó tó bá ń ṣe fáàrí pẹ̀lú ìmọ̀ yẹn àròfta ṣẹ́yà nǹkan kan ló mọ̀ yẹn gọ́ọ̀bàtì anka àṣìyà ẹgbẹgbẹ̀rún nǹkan ń bẹ tó já sí wípé ìmọ̀ rẹ̀ ò sí lọ́dọ̀ rẹ̀ so nínú tá a fi dá àwọn afá òun náà ni pé kó má jẹ́ afá tó yẹ pé ebi ọ̀rọ̀ òun pa ní gbogbo ìgbà ẹ̀ wá ní fún láǹfààní àfi kó lò ó bí ẹni pé òun nìkan ló mú nílẹ̀ ibi tí mo sì ń lọ́wọ́ lára mọ́nájì tá fi sin ọlọ́ọ̀bà Allah subhanahu wa òun ni pé lóòótọ́ àásùnmọ́ àwọn onímọ̀ àmọ́ tá a bá súnmọ́ wọn àmọ́ wọn kì í ṣe wọ́n wà lórí manhaj alùsùnà wal jamaa lára manhaj alùsùnà wal jamaa tọ́pọ̀lọpọ̀ máa ń fojú kéré òun náà ni pé kì í ṣe gbogbo èèyàn òun náà ni àjọ máa pàdé níbi ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala àyàfi kó já sí wípé àjọrí bá kankan náà níbi ẹ̀sìn ẹni tá a fẹ́ béèrè béèrè lọ́wọ́ ẹ̀ náà kó já sí wípé àwa náà rí i pé ẹni tá à ń béèrè béèrè lọ́wọ́ yìí orí ìlànà tọ́lọ́ àti tànẹ́bọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun ló dúró sí mọ́ní àjà ànẹ́bọ̀ muhammad sallam ó pàtàkì nígbà tí a bá ń kíra wa nílọ tá a bá ń kíra wa síbi tọ́lọ́ ọba allah subhanahu wa ta'ala àmọ́ kó já sí pé àfa kò ní mọ̀ pé ibì kan la kì í jókòó sí àwọn ànábì ọlọ́run rí rẹ̀ káàfa wà kó mọ̀ mọ́ ẹnìkan ńlá aṣàṣepọ̀ pẹ̀lú ànẹ́bí muhammad sallam nínú mọ́nà àjẹtà ànàbí sọ̀rọ̀ pé ànàbí ni la tusahibu illa mu'mina tó bá báàyàn rìn tí ó jẹ́ wọléwọ̀de fún ọ ànábì ní jẹ́ kó jẹ́ mùmínì wàlá tut'imu ta'amaka illa taqi ànábì wa sallallahu alaihi wasallam pé kódà tó o bá fẹ́ fún yẹn lóúnjẹ rẹ jẹ́ kẹ́ni yẹn ó jẹ́ mùmínì mùsùlùmí àlùsùnà àmọ́ sọ ẹ̀sìn wa ara mọ́ní àjìtá fi sin náà bá Allah subhanahu wa ta'ala òní pé kálákìyèsí lórí gbogbo àlámọ̀rí tá a bá fẹ́ ṣe anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹlòmíín mọ̀ rò pé ibi ọ̀rọ̀ mm. dáwà nìkan òun náà ni anabiwa sallallahu alayhi wa sallam ló ti máa ń siwà létí aṣọ́jà àdáni muhammad sallam nítorí hadithu anabiwa sallallahu alayhi wa sallam min hadithi abdullahi ibn abbas onígbà tí anabiwa muhammad sallam tó gbé mu'ad tó gbé lọ sí ilẹ̀ yemen pé anabiwa sọ pé inna katati qawman min ahlil kitab فليكن أول ما تدعوهم إليه shahadatu alla ilaha illallah àwọn èèyàn tó ń lọ báyìí nínú àwọn ará yemani ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà jẹ́ ẹni tí ò kí ń ṣe mùsùlùmí wa ni jẹ́ ó jẹ́ nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n sí òun náà pé la ilaha ibẹ̀ ni kò kọ́kọ́ pè wọ́n sí àwọn onímọ̀ sọ pé ara ń tà nábì fi ń kọ́ wa yìí ara mọ́níàjì ìlànà bóòlà ṣe pèpè Kuna náà so anabi wa muhammad sallam anabi ní maniaj maniaj alusunna wal jamaa òun ni kólúkálùkù wa ká gbìyànjú ká fọkàn sí ká fara sí kó má já sí wípé àwa náà ó kàn máa ṣẹ̀sìn ní dandawe nígbà tá a bá fún aláǹfààní pé láti sọ̀rọ̀ láwùjọ nínú nǹkan tó bàjẹ́ lára àwọn èèyàn tó pọ̀ jù láwùjọ lénìí ó dá ní pé àtá láàrin àwa tá à ń ṣe àfisí súnà sọ́dọ̀ ara wa tá a wà lórí sunna Ànábì Muhammad sallam tá a wà lórí manhaj ahlus sunna wal jamaa òun ló jásí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń yọ àwọn nǹkan míì ṣe tó jásí pé a ká mọ̀ tó sọ kó lè bàa jásí pé ẹni tó ti dúró tọ́ ẹsẹ̀ rí ò mọ̀ sí ẹni tí ò sì ti dúró tọ́ yóò mọ̀ mọ́ ibi tóun kù sí tá a bá lọ tá a bá bọ̀ á mọ̀ padà sórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkídà as-sahiha tìlúkítà bá wọnú al bí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala bọ́lọ́run ọba náà ṣe máa ń ṣe pẹ̀lú wa òun náà nìyẹn tó yẹ pé tó bá ti sọ gbogbo ọ̀rọ̀ lọ ọlọ́run ó padà síbi ìjọ kan ṣoṣo rẹ̀ tó bá sọ gbogbo ọ̀rọ̀ lọ yóò padà síbi ìjẹ́ olùlẹ́tọ̀ọ́ sí ìjọsìn ọlọ́run ọba allah subhanahu wa ta'ala torí ẹ̀ gẹ́gẹ́ bí ìwọ fúnra rẹ̀ tó fẹ́ sin ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó bá gbọ́rọ̀ sọ̀láàtì tó gbọ́rọ̀ àwẹ̀ o gbọ́dọ̀ fúnra rẹ máa padà síbi ọ̀rọ̀ àkídà so ò yẹ sẹ́sẹ́ ò tí ì yẹ torí pé mélòó mélòó nu àwọn èèyàn tó yá sí pé wọ́n hàn gẹ́gẹ́ bí mùsùlùmí láyé ń bí àmọ́ tó bá dàn wọ́n àlùkìyámà Allah subhanahu wa ta'ala ń kọ́ yóò yọ wọ́n kúrò ọlọ́run yọ wọ́n kúrò nínú àwọn mùsùlùmí tó bá dà àlùkìyámà so kémi àti yín lè wà nínú ẹni tọ́nà ọba Allah subhanahu wa tí ó mọ sẹ́kù lórí ìmánì láyé ń bí ní kọ̀rọ̀ sáré àti gbàgbà kìyàmá kọlọ̀ọ̀bà Allah subhanahu wa ta'ala kó mọ́ sàṣẹ wa kú lórí oore kó sì jẹ́ kí a ní àtúbọ̀tán dáadáa bi'idhnillahi ta'ala ọ̀rọ̀ tá a fẹ́ sọ ẹ́ pé a sọ̀rọ̀ pa àkídà wa káyẹ̀wò sọ wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ mo ṣe pa pé ìjẹ́ sàlàfíà alùsùnà wal jama'a ó dúró al-aqidatu as-sahiha ó dúró al-manhaju nabawi sallallahu alayhi wa èyí tó parí ń bẹ̀ náà ni ani ìwà àsòlóòkò wal akhlaq àtọ́yìbá eléyìí tó já sí pé ó lọ pẹ̀lẹ́sìn ni kò sí yọ kúrò mẹ́ abiola ọba Allah subhanahu wa ta'ala kọ́mọ́sá àjogún bẹ́ẹ̀ bí ní láì tààlà lọ́lọ́kan ọ̀jọ̀kan láàmú àwọn tó yẹ ká mọ̀ mọ̀ wá bí alùsùnà àwọn tó yẹ ká mọ̀ wá gẹ́gẹ́ bí sálàfí àmọ́ gbogbo ẹ̀ ọ̀kọ̀ọ̀kan ìjèjì abiola ọba Allah subhanahu wa ta'ala kó dákun kó jọ kó fi wá ṣe kòńgẹ́ èyí tó fẹ́ gbà nínú ìjọsìn àti eléyìí tí ó tọ́ aqulu ma tasma'una astaghfirullah li wa lakum min kulli dhanb innahu huwal ghafar wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu jazakumullahu khairan ah, asanallahu alaykum kọlọba kí o máa ní ẹsùn ah, ìbéèrè tí ó jẹ́ àkọ́kọ́ oní ẹni kí ni ẹsẹ ààyè ti ẹni fún àwọn òmìnira àwọn ìyá wa nílé tó jẹ́ wípé tí àwọn bá ti jí so wọ́n ó bọ̀ sínú kíchìnì láti dáná orí náà ni wọ́n wà sí gbogbo àsìkò látàrí pé fámìlì pọ̀ láti dáná fún tó jẹ́ pé wọn ní ríjọsìn míì ṣe ju iná tí wọ́n ń dá yẹn lọ ìbéèrè wa ni wípé ǹjẹ́ iná dídá náà yóò máa bọ́ sábẹ́ ìjọsìn àti pé bó ṣe lè ṣe láàrin àbí kí kò sí rọrùn láti máa dáná náà láti alẹ́ fún wọn torí pé gbogbo ara ó ti yóò ti wọlé ní nasiha ti ẹni fún wọn hayakumullah. náà bisimilayi alhamdulilah kọ́nà kó máa sọ ní kálukú wa rí àwọn ọmọ ìyá wa lóbìnrin kan lákìísí ara wọn àní sọ wípé wíwà ní kitchen láti pèsè jíjẹ mímu fáwọn ará fáwọn tó jẹ́ àwọn kan wọn a sọ wí pé kì í ṣe ìjọsìn àwọn onímọ̀ pín ìjọsìn wọn pín sí méjì ìbádatun mahdo wa ìbádatun ghairu mahdo àwọn tó jẹ́ pé ojúlówó gangan ni wọ́n níbi ìjọsìn àtàwọn kan tó jẹ́ pé kì í ṣe ìjọsìn ṣùgbọ́n Ọlọ́run bó mọ sàn yẹn lẹ́sàn-án bí ìgbà téèyàn ṣe ìjọsìn lábẹ́ rẹ̀ ìbádatun ghairu mahdo táwọn bá nípìn tó pọ̀ níbi ibadatin gairu mahdha nítorí pé wọ́n á tọ́jú ilé wọ́n á ṣe dáadáa sínú ilé wọ́n á mú kí inú ilé kó wu ọkọ gbé wọ́n á mú kí inú ilé kó fi ọkàn fọ́ kó fọkàn lọ́kàn balẹ̀ ní gbogbo ìgbà eléyìí yu'addu minal ibada á gbà pé ara ìbáda náà ni lóòótọ́ àti lódodo ṣùgbọ́n inú tó gbọ́dọ̀ lákọ̀ọ́kàn sí ẹ̀ òun náà pé àwọn náà gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ dáadáa nínú tó jẹ́ al-ibadatu al-mahdha ìjọsìn tó yẹ pé directly ìjọsìn ni kì í ṣe pé wọ́n wọ́n change ẹ̀ sí ìjọsìn àwọn náà gbọ́dọ̀ gbìyànjú ẹ rí i pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà nínú hadith pé tí ramadan tó bá di ogún tó kù mẹ́wàá ànábì yóò fọ ṣòkòtò rẹ̀ tí ò lè nínú nǹkan wọn ni wà á kọ̀dọ̀ àhàlà ànábì yóò jí àwọn aráalé ẹ̀yin náà ẹ mọ́ sàsùn pé tó fi hàn pé àwọn wọ̀nyí náà ni wọ́n pèsè jíjẹ mímu nínú ilé òjíṣẹ́ lá muhammadu sallam bẹ̀tọ̀ tí bẹ́ẹ̀ anábì náà tún jí wọn pé káwọn náà gbìyànjú kán nípìn nínú nǹkan tó jẹ́ ibadatun mahadọ so arọ àwọn obìnrin káwọn náà lákọkàn sí nǹkan ṣeun tí wọ́n mọ̀ gbalada ń bẹ̀ sísọ títọ́jú ìfitọ́rù ni títọ́jú sahur ni ìbáàdà ni ṣùgbọ́n kò ń ṣe ìbáàdà tó ń gbàgbé orí ara wọn níbi àlẹ́ ìbáàdà kìí ṣe ìbádà tún máa dọ̀ ká má gbàgbé ara wọn níbi tó jẹ́ ìbádà tún máa dọ̀ kọ́ lọ́ba Allah subhanahu wa ta'ala kó san wọ́n ní ẹ̀san rẹ̀ kó sì ṣe kí wọ́n bá níbi tí ó ti lérè Allahu a'lam. náà jazakumullahu khairan ní fi ìbéèrè ilé ká fi kásánilẹ̀ torí àsìkò ó náà ní wípé wọ́n ní níbi sọ̀lẹ́ tó jọra yẹn tí àwọn obìnrin náà tí wọ́n ń ṣàròkà níbẹ̀ ó wá já sí pé bóyá àwọn obìnrin wà lẹ́yìn so àwọn ọkùnrin wà níwájú ní same mosque so nígbà tí mọ̀mú kí wọ́n lọ fún wọn bẹ́ẹ̀ tí wọ́n máa ń ké sókè so ìmọ̀mù wa ti àṣìṣe bóyá kò máa next verses tó fẹ́ kà nínú Quran tí ń kà so nínú sọ̀rọ̀ tó ń kà so wàá sẹ́ni ẹ̀ka tó mọ̀ láàrin àwọn ọkùnrin láti ṣe fatihu fún imam ǹjẹ́ obìnrin tó jẹ́ hafidha tó wà láàrin àwọn obìnrin yóò fi ṣe fátìhù fún ìmọ̀ hayakumula. jazakumullah khairan tí bá ń pé condition bá rí báyẹn wọn gba obìnrin láàyè láti sọ̀rọ̀ ní ṣẹ̀ríà ọ̀bìtálí ní tó fẹ́ ṣàtúnṣe yẹn jẹ́ káwọ̀ sí súnà bíi àbí wájib yẹn fi sọ̀lá àti ní tó fẹ́ ṣàtúnṣe rẹ̀ níbi ìrún yẹn a sọ pé nǹkan yẹn ń kọ́ súnà ni torí pé al-qira'atu ba'da al-fatiha sunnah kóun wá sọ̀rọ̀ yẹn haram ni yẹni ní àwùjọ àwọn ọkùnrin nílùú mọ̀kọ́ọ̀mù yẹn anabiwa muhammadu sallallahu alayhi wa sallam ní at-tasbihu lir-rijal wa tasfiku lin-nisa àwọn ọkùnrin ni wọ́n ṣe subhanallah nígbà tí àṣìṣe tó lágbára gan bá ṣẹlẹ̀ lórí wọn àwọn obìnrin kí ni tiwọn at-tasfiku wọ́n òun nìkan tí súnà fi kalẹ̀ fún wọn so sísọ̀rọ̀ rẹ̀ láwùjọ lásìkò yẹn àdá yàní ó lágbára pọ̀ ju nǹkan tó fẹ́ tún ṣe lọ so àá sì máa ṣe mọ̀rọ̀ à àlùmọ̀sọ́ọ̀lẹ̀ bàbá wà níbi ààyè kan sí ní tá a fẹ́ tún ṣe sówó ọ̀tẹ̀ kó mọ̀ já sí pé ní tá a padà wàá bàjẹ́ yóò pọ̀ ju nǹkan tá a fẹ́ tún ṣe lọ so in that situation a encourage àwọn ọmọ ìyàwó tí wọ́n jẹ́ mùsùlùmí eh, pé ká mọ àwọn tó tọ́ lásìkò kọ̀ọ̀kan so kí máa mọ orúkọ níbi tó bá dé yẹn eléyìí kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀ jòkó wá já sí pé obìnrin òun ni ó wà ṣe pátì fún mọ́mọ́ lọ sòkún ẹ̀kún gbà tá a bá kírun tán gbogbo àwọn brothers ló fẹ́ mọ ta ni sísítà yẹn tó kọ̀rẹ́ ti imam so eléyìí fìtínà tó wà bẹ́ẹ̀ ó lè pọ̀ wá láwọ̀ aláwọ̀ alẹ́. jazakallah khairan ṣe kí a tún lọ tẹ̀síwájú ní ọ̀la. kalau kewajiban kuasanya ah, Jazakumullah fil afiyah. Hayakumullah.